ẹ̀yin èèyàn yóò rí i pé bá a ṣe ṣàdéhùn fún gẹ́lẹ́bẹ̀ náà la ṣe a sọ fún pé a ní pẹ́ padà wá sórí ètò a dẹ̀ sọ fún pé a ní pẹ́ padà wá sí orí ìlà a màmá ṣe bá a ṣe sọ bí a ṣe sọ gangan bẹ́ẹ̀ náà ni a ṣe ṣe o kí dẹ̀ wá nìkan tí a ní ká gbé wá ni pé gẹ́gẹ́ bí ọ̀rọ̀ táwọn èèyàn ń sọ òun náà la ní pé ká yan létí yín ká dẹ̀ tó jọ pa ọgbọ́n pọ̀ bá a ṣe jọ máa ń pa á pọ̀ pàápàá jùlọ ẹ̀yin tẹ̀jẹ̀ ìyàwó àtẹ̀yìn bàbá wa a gbọ́dọ̀ lọ ká padà wá báyìí níta bá rí níta bá gbọ́ àwa ò kàn ní dá sọ àjọ jíròrò ẹ̀ àtàwa àti yín ni o. ayé gbẹ̀ngbẹ̀ a sì ń sọdún kérésì lọ́wọ́ àwọn mi èso ti parí ọdún tiwọn ọdún tọmọ jésù lọ́wọ́ àǹtà báyìí ẹ kí àwọn aráalé ká tẹ̀wájú. a kì í lẹ́ẹ̀kan sí i pé ẹ kú ayẹyẹ òní níbikíbi tí afẹ́fẹ́ tó bá fẹ́ dé o ẹ kú àárọ̀ ẹ ká sàn bẹ́ẹ̀ dẹ̀ ní ẹ ká alẹ́ a tún ti dé lórí ètò yín ètò ètò current affairs láti. bàbá olóyè tuntun ló ń kí yín o. láti yànnà náà rọ̀wọ̀ láti fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ láti yára wa lọ́pọlọ láti mú ìmọ̀ràn wá fúnra wa ibi náà ni Abímbọ́lá Ọlágbájú ti wèé mọ̀ sí ayé bọ̀bọ̀. bàbá olóyè tuntun. ayé fèfè bẹ́ẹ̀. <laughs> tó ẹ̀yin olólùfẹ́ wa kó tó di pa máa lọ sábàlá ibi tí a ti máa polówó ọjà ṣe é polówó ọjà wa ìṣẹ́jú kan náà ni ẹ jẹ́ kí àdùfẹ́ kéwì kọ́kọ́ wọlé wá fún yín. akéwì náà ìṣẹ́jú mélòó ni. àkìrí ah, ah, ẹ tó fẹ́ mọ̀ ju wo eléwì ni ah, ṣé ẹ mọ̀ ju wo eléwì ni eh, eh, eh, ayé bọ̀bọ̀ sáfẹ̀ kéwì fáwọn èèyàn <laughs> mọ̀dá yẹn ló ń tiẹ̀ olórí polo mà nìyẹn tó ẹ̀yin olólùfẹ́ wa gẹ́gẹ́ bí a ṣe sọ a ti ń sọ̀rọ̀ àdùnfẹ́ akéwì fún yín láti kàn bí ọjọ́ mélòó kan pé ẹnikẹ́ni tó bá ní nǹkan ṣe tó jẹ mọ́ ewì ẹni tó ní nǹkan kan ṣe bóyá ẹ fẹ́ ṣe ewì ọjọ́ ìbí fún ọkọ tàbí ìyàwó yín tàbí àwọn ọmọ yín tàbí màmá yín àbí bàbá yín kódà ga sọ débi pé bàbá àti màmá mi wà tí pé wọ́n ti kú tẹ́ kàn fẹ́ ṣe remembrance wọn tẹ́ fẹ́ ṣe ìrántí wọn tẹ́ wá fẹ́ kàn bá yín fi ewì kàn fi kí oríkì wọn láti bá yín ṣe gbogbo nǹkan tó bá ti ní ṣe pẹ̀lú ewì láti fi kí yín bá yín kéwì fún ọjọ́ ìbí ọmọ ọjọ́ ìbí ọkọ yín ọjọ́ ìbí ìyàwó yín ọjọ́ ìbí ìyá yín tàbí ti bàbá yín tàbí tọ̀rẹ́ yín míì náà gbogbo pátápátá àdùfẹ́ akéwì ti wà kalẹ̀ fún yín tó ó yà wọ́n. iye ṣẹ́jọ sátàdé o iye ṣẹ́jọ sátà tún ti gbé tuntun dé ọba àwọn rédíò pátápátá o rédíò tó dá nínú kápolówó ọjà o èyí tó ń jẹ́ kájọ owó gbà o èyí tó ń jẹ́ kéré owó ọjà tún ìgbé tuntun dé wọ́n pè máa tún kí yín lẹ́ẹ̀kan sí i hmm. pé merry christmas o báwọn kì í pẹ́ kú ọdún ẹ kú àṣeyẹ ọ̀pọ̀ ẹ̀dá ló fẹ́ rọ́jọ́ òní o hmm. tẹ́lẹ̀ jùwọ̀ fún wọn láyé mímú àṣekà o ìdùnnú kọ mọ ebore ọ̀fẹ́ ló jẹ́ gbogbo ẹni tó bá wá rọjò ni ó yẹ kó dúpẹ́ fẹ́lẹ́dùmarè ọba hmm. merry christmas ooo fún gbogbo fáǹsì wa pátápátá hmm. káàkiri àgbáńlá ayé ooo apẹ́ ẹ̀kú ọdún ẹ̀kú yèédún. bẹ́ẹ̀ni. ọdún ayọ̀ ni gbogbo wa máa ṣe lágbára ẹlẹ́dùn. àmì o ọdún aṣọ dùnmọ́ọ̀dún o hmm. aṣọ́ṣùmọ́ṣù ní ṣàwọ̀ aṣọ́ṣùmọ́ṣù hmm. mo pé bá a gbálẹ̀ bá a gbàtà àtọ̀ láńdarí rẹ̀ ẹ sí. àtọ̀ ni o. ẹlẹ́dùnwó onísọ̀wádà lákìsà jẹ́wẹ́lẹ́ tí ń ṣọdún ìbànújẹ́ tí báwọn gbọ́pọ̀ ọlọ́pọ̀ kiri ọpọ́ ti bọ́ lọ́wọ́ àwọn pọ̀nbọ̀ pọ̀nbọ̀ lókun. ìgbádùn lónìí o. àwọn ọmọ bẹ́ẹ̀ torí pé èèpo orógbó ní bàṣírí orógbó èèpo obì ní bàṣírí obì èèpo àtàrẹ ní bàṣírí àtàrẹ ìgbà ọdún ọdún kan ni ó máa jẹ́ lágbá Elédùmarè ọba hmm. jábọ́ bá ní kéwì àdùn sí ilé tilẹ̀ hmm. kí ẹ ṣe é dòṣọ́ ta lèmi ṣe o. ó parí ẹ̀yà wa kétí yín máa wù bẹ́ẹ̀ ṣe kí wáyé. àdùnfẹ́ àlóyìn ló wù tí wọ́n sọ akọ́bẹ́kọ̀rẹ́ àrẹwà lóbìnrin àwa tá a dúdú náà ó kétí wa àwa tá a dúdú á kétí wa náà. <laughs> ayé gbẹ̀ngbẹ̀ ṣe nígbà wà tí pé tí ayé bá ń fẹ́ èèyàn kò dáa kí èèyàn wá mọ̀ọ́mọ̀ kó wá fi ọwọ́ rẹ̀ kó mọ̀ọ́mọ̀ fẹ́ fi tẹ̀ ra ẹ̀ ayé gbẹgbẹ ǹjẹ́ tí ẹ bá bí yín báyìí bó ṣe é kéwì kí lè máa sọ. ẹ ibi tá a bá dé yìí ẹ já máa bẹ́tò lọ. ká máa bẹ́tò lọ. àwọn tí ń dóde ètò tá a gbé wá. ẹ ẹ lẹ́yìn dọ́gbọ́n sáfẹ́rì àwọn bàbá kan bẹ wọ́n lọ gbọ́gbọ́n àgbàlagbà fún wọn sáfúnmọ́ ìlú tájù ọ̀yà ẹ lọ mú màlúù ẹ lọ mú. ẹ bọ́ jọ gbàpá bí o. <laughs> bàbá dẹ̀ fọgbọ́n sáfún ni ẹ fi ojú inú wo ọ̀rọ̀ ọ̀rọ̀ eléyìí ó kẹnu díẹ̀ kẹ́ ẹ lè máa wá pa ibi tí a bá máa yà sí lóríṣiríṣi ilé ẹjọ́ kòrónà tó wà ní Ìkòròdú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n ń sọ̀rọ̀ sí wọn tí wọ́n sì ń sọ̀rọ̀ sí ìjọba wọ́n ní ìjọ́ wo ni ìjókòó tó máa tó wáyé ìgbà wo ni ká fọkàn sí ṣùgbọ́n. Si ẹjẹ́ àfi ẹsẹ̀ kan yàsọ́dọ̀ iléeṣẹ́ ìkan nínú àwọn iléeṣẹ́ tó ṣe onígbọ̀wọ́ ètò kó tó di pé a lọ. ẹ má gbàgbé ọ̀rọ̀ tá à ń sọ fún yín nípa iléeṣẹ́ Kiblatin International Hajj and Travel à ń sọ fẹ́yìn èèyàn pé umrah ti December eighty set ṣùgbọ́n gbogbo ẹ̀yin alálàájì ẹ̀yin alálàájà ẹ̀yin aláàjì tuntun aláàjà tuntun ẹ̀yin tẹ́ ṣẹ̀ fẹ́ lọ sí Mọ́kà abẹ́ ẹ̀yin tẹ́ ṣẹ̀ fẹ́ lọ sí hajj abẹ́yìn tẹ́ ti lọ tẹ́lẹ̀ tẹ́ tó fẹ́ padà lọ orílẹ̀-èdè Saudi ti ṣòfin wípé January five òun ni registration máa close ìdí nìyẹn tí aláṣẹ àti olùdarí lè ṣe kibla time tí wọ́n fi ní ká máa ṣàlàyé fẹ́yìn ẹ̀yẹ̀ wípé ẹ tètè máa bọ̀ o ìjọba Saudi ló kéde ẹ̀ pé January five ni registration máa close kó má wàá di pẹ́ lọ́ máa kú fáwọn iléeṣẹ́ tí ó máa gbà yín anywhere tẹ́ bá ń gbé in the world ẹ̀yin ẹ̀kan pé wọ́n iléeṣẹ́ kibla time ẹ country tẹ́ wà kẹ́ẹ̀dẹ̀ sọ fún ọ pé iná ní interest láti tẹ̀lé wọn lọ sí hajj january five ni registration máa close ṣùgbọ́n tẹ́ ẹ bá ti pè wọ́n báyìí ẹnìkan kọrúkọ yín sílẹ̀ kẹ́ẹ̀dẹ̀ máa sanwó yín díẹ̀ díẹ̀ wọ́n máa close january ìyẹn ò ní pé kẹ́ẹ̀ lọ́ máa kẹ́ ẹ wọ́wọ́ lẹ́ẹ̀kú tó di january ṣùgbọ́n tẹ́ ẹ bá ti forúkọ sílẹ̀ pẹ̀lú iléeṣẹ́ kibla time ẹ̀ ti bọ́ ń bẹ̀ nìyẹn o nítorí ìdílé ẹ tètè máa pè wọ́n iléeṣẹ́ kibla time ẹ jágbọ́ ìpolówó lẹ́yìn ìpolówó kí n fún yín ní fóònù nọ́mbà wọn káwá tẹ̀wájú lórí ètò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 Eh, plus one number one nìyẹn o seven eight zero six eight zero two one eight four ẹ number nọ́mbà yẹn dáadáa plus one seven eight zero six eight zero two one eight four lẹ́ẹ̀kan sí plus one seven eight zero six eight zero two one eight four ẹ jẹ́ ìpínlẹ̀ kan sí kó tó di pé a máa tẹ̀síwájú plus one seven eight zero six eight zero two one eight four bó ṣe jẹ́ nìyẹn ẹ ṣe gbogbo yìí lólùfẹ́ wa tó ayé gbẹ̀ngbẹ̀ ọ̀rọ̀ ilé ẹjọ́ corona bó ṣe jẹ́ pé lọ́jọ́ tá a gba àlejò bosman àti Mr. Ọlásùpọ̀ wọ́n ṣàlàyé ọ̀rọ̀ tó pọ̀ fún wa wípé ìjọba wọ́n ní wọ́n bẹ pẹ̀lú gbogbo èèyàn lórí justice for bad. Hmm wọ́n sọ débi pé ọ̀tọ̀ ní ìjọba ọ̀tọ̀ lọ́lọ́pàá wọ́n nílò tó ni pé àwọn ọlọ́pàá ń gbàbọ̀dé láwọn eréà kan lára ọ̀nà tí wọ́n tọ́ka sí òun ni pé àwọn tó yẹ kán kó sí àtìmọ́lé pẹ̀lú prime boy wọ́n ní tẹ́ bá tiẹ̀ fi ẹ̀sùn kan prime boy wípé ó wà nínú mọ́tò nígbà tí wọ́n ń fa ọ̀rọ̀ tàbí tẹ́ bá tiẹ̀ fẹ̀sùn kan wípé òun ló fi nọ́mbà nọ́ọ̀sì sílẹ̀ wọ́tò fẹ́ tó pe nọ́ọ̀sì gangan what of àwọn tó wà ń bẹ̀ ńgbà tí nọ́ọ̀sì dé gangan spending eh, spending èyí tí wọ́n sọ pé tí wọ́n bá fi lè mú spending sí èyí tó bá fi lè mú spending wà ní àtìmọ́lé èyí tí wọ́n ń try láti sọ ni pé what of àwọn tó jẹ́ pé gbogbo wọn tiẹ̀ wà ń bẹ̀ lásìkò ìgbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ nínú ẹ̀ náà ti dákọ àdúrà wùmí dàrúṣà dj àtàwọn èèyàn míì torí baba Mohbad inú ọ̀rọ̀ tí wọ́n sọ pé nígbà tí wọ́n débẹ̀ wọ́n ní bàbá Mohbad ti bá èrò rẹpẹtẹ tó fi mọ́ lọ́ọ̀yà ó ti yà àwọn ìlẹ́nu pé ah, kí ni lọ́ọ̀yà wa ṣe níbi òkú pé kí ló dé torí bàbá Mohbad láwọn bá lọ́ọ̀yà Mohbad ńbẹ̀ ah, kí ni lọ́ọ̀yà wa ṣe níbi òkú wọ́n lérò dẹ́pọ̀ rẹpẹtẹ ṣé ẹ̀dẹ̀ mọ̀ pé ìgbàgbé tó ṣe bàbá Mohbad òun ni ìgbàgbé pé ọkàn wọn ti fòó ọkàn wọn ti fò láti ya fọ́tò nígbà bàbá Mohbad ní àwọn bá aṣọ ẹ̀jẹ̀ báwọn ṣe dé etí wọn wá ń bẹ wọn léèrè ni pé àgbà tẹ́ ra aṣọ ẹ̀jẹ̀ ta lè sọ fún wọn dẹ̀ lọ́kàn àwọn ti fò ṣé ẹ̀gbẹ́ tó bá ya fọ́tò aṣọ ẹ̀jẹ̀ yẹn kò bá dàbí evidence tí wọ́n tún máa rí lò but ọkàn wọn ti lọ wọn rántí wọn ní káwọn tó wá sọ̀kalẹ̀ kan tó kàn tó lọ bá Mohbad níbi tí wọ́n tẹ̀ sí lábẹ́ step abẹ́ step. Hmm. ìyẹn la ṣe tuntun tó jáde nígbà táwọn bọ́ọ̀sì máa bá wa sọ̀rọ̀ oúnjẹ tàbí ibi tán tẹ̀ sí wọ́n ní gbígbàgbé tí bàbá Mohbad gbàgbé òun ló fa ọ̀rọ̀ yẹn Mr Ibro Malaika láti Dubai akínke ẹ̀ka àbọ̀ sórí ètò yìí ẹ̀ ń di àwọn ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kọ̀ọ̀kan gbígbàgbé tí ẹ gbàgbé láti ya fọ́tò aṣọ ẹ̀jẹ̀ tí wọ́n rí in ó jẹ́ kán sọ evidence ńlá so wọ́n wá ní ilé ẹjọ́ corona táwọn èèyàn ń blame wọ́n ní ká sọ fún yín pé àìfẹ̀lẹ̀ kébù sí ni àìfẹ̀sọ̀jọ́ o wípé ilé ẹjọ́ kòrónà wọ́n ní wọ́n jẹ̀bi o wọ́n ní ilé ẹjọ́ kòrónà tí wọ́n àjókòó ń jó ní wọ́n ní wọ́n jẹ̀bi wọ́n ní ìjókòó tí ẹ sì ń retí pé ọjọ́ òun náà máa jókòó wọ́n ní ìyẹn wà lọ́wọ́ bàbá Mohbad ah làwọn àrò pé bàbá Mohbad báwo wọ́n ní ìdí tí wọ́n fi jókòó ń jó ní wọ́n lòun ni pé àti bàbá Mohbad àti Wùmí wọ́n láàrin méjèèjì ló wà wọ́n nítorí ìkan nínú àwọn méjèèjì wọ́n ní kò ní lọ́ọ̀yà lọ́jọ́ ìjókòó tó lọ yẹn bóyá Wùmí ni wọ́n ní kò mú lọ́ọ̀yà wá sí kóòtù ni o bóyá bàbá Mohbad ni o wọ́n nígbà tí ó dẹ̀ ti sí lọ́ọ̀yà tó máa dìfẹ́ǹdì ẹni tó gbọ́rọ̀ wá ìjókòó yẹn ò ní wáyé bóyá Wùmí náà ní kò ní lọ́ọ̀yà ni bóyá bàbá Mohbad ni wọ́n ṣàdé kan nú àwọn méjèèjì pé lọ́ọ̀yà rẹ̀ ò wá sí ilé ẹjọ́ lọ́jọ́ tá à ń sọ yìí wọ́n nìyẹn ni ó fà á ibi tá a fẹ́ pé ọ̀rọ̀ sí ni pé tó bá jẹ́ pé lọ́ọ̀yà bàbá Mohbad àbí pé bàbá Mohbad ni ò bá mú lọ́ọ̀yà wá sílé ẹjọ́ ńjọ́ yẹn ká rọ̀ wọ́n ká tù wọ́n wípé kánjọ́ gbogbo ìlàkàkà wọn mọ̀nà ìyẹn tó bá jẹ́ pé bàbá Mohbad ni lọ́ọ̀yà tí wọn ò wá ọ̀nà méjì lọ́rọ̀ yẹn máa pín sí ìyẹn tó bá jẹ́ pé bàbá Mohbad ni lọ́ọ̀yà tí wọn ò wá tàbí tó bá jẹ́ pé bàbá Mohbad ni ò mú lọ́ọ̀yà wá sílé ẹjọ́ à ń rọ̀ wọ́n à ń tù wọ́n wípé kájọ ká ti produce lawyer wọ́n níjọba ò dá corona dúró torí gbogbo yẹn pariwo ń jọ yẹn pé ìjọba ti ṣe bá ṣe máa ń ṣe ìjọba ni ó jẹ́ kẹ́jọ́ yẹn wáyé ìjọba fẹ́ dojú ẹjọ́ yẹn ló jẹ́ kó wáyé but àwọn bosman àti kejì wọn wọ́n jẹ́ kó yé wa wípé ìjọba ń ṣe dáadáa wọ́n lọ́tọ̀ lọ́lọ́pàá ọ̀tọ̀ ní ìjọba wọ́n nílò tọ́ àwọn lè sọ pé ọlọ́pàá gbàbọ̀ láwọn eré àkàn wọ́n ní ṣùgbọ́n ìjọba kò gbàbọ̀dẹ̀ rárá tó bá jẹ́ pé Wùmí náà ni kò mú lọ́ọ̀yà wá sílé ẹjọ́ kábẹ̀ wù mí ká tù wípé kò lè pè o tí ò bá mú lọ́ọ̀yà wá wọ́n ṣáàdì kanú ọ méjèèjì ni lọ́ọ̀yà rẹ̀ fail níjókòó fi wáyé wọ́n lẹ́bi ò sí lọ́wọ́ ìjọba kò jẹ́ bí àlàyé tí wọ́n ṣe fún wa o nípa àwọn èèyàn tí wọ́n ń retí pé kí ló dé kòrónà àwọn ò gbọ́ déètì déètì yẹn ń bẹ lọ́wọ́ ẹni tí lọ́ọ̀yà rẹ̀ fail ìjọ òní tó bá jẹ́ bàbá Mohbad lọ́ọ̀yà wọn fail ó mì pé bàbá Mohbad ni wọ́n jẹ́ kíjókòó yẹn wáyé tó wáyé pé wù mí ni omi pé wù mí ni tó ayé gbẹ̀ngbẹ̀ ibi tí ọ̀rọ̀ gbà yóò o. ẹ ṣe olóòtú ibi tí màá kọ́kọ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ mi ni pé ọ̀rọ̀ bàbá Mohbad tẹ sọ wípé wọ́n rí aṣọ ẹ̀jẹ̀ nínú ilé Mohbad wọ́n dẹ̀ bá èrò níbẹ̀. Hmm, wọ́n lè rò pọ̀ gan tó fi mọ́ lọ́ọ̀yà tó fi mọ́ lọ́ọ̀yà ìyẹn lọ́ọ̀yà Mohbad ni o. ká ní wípé ẹnìkan tẹ̀lé bàbá Mohbad lọ síbẹ̀ ni hmm. ẹni yóò bá ní kò bá ní opportunity láti tẹ́kì fídíò ni o àbí pictures ni torí ọ̀nà tẹ́mi wò pé àfi lè bú bàbá Mohbad mo fẹ́ kọ́kọ́ mo yọ nípa ọ̀rọ̀ pé ká ní látàrí pé wọ́n ti tẹ́kì picture aṣọ ẹ̀jẹ̀ tán rí bẹ́ẹ̀ ni hmm. ìyẹn wà tó jẹ́ evidence. ok ẹni tí wọ́n pè pé ọmọ kú. Okay Mm. ẹ tó mọ̀ pé ọmọ ò síkì àbí nǹkan kan ṣe ọmọ tọmọ wa kú látàrí pé o ti ẹ̀kọ́ pẹ̀ pé ọmọ kú gan ẹ̀dẹ̀ tí kọ́kọ́ dàrú náà wọn àmọ́ tán ṣe mọ́. wọ́n sọ débi pé. wọ́n sọ débi pé wọ́n á rí ibi tí wọ́n á délé wọ́n á rí èrò. wọ́n sọ débi pé ńgbà bàbá Mohbad ẹ̀ ti ń bọ̀ wọ́n náà bá tẹ̀ tó sọ fún ńgbà yẹn pé kán bá wà nípa rẹ̀ ti yá. pé agídí gan ni àwọn fi gbé débẹ̀ pé ara ẹ̀ ti yá kò tí ìyá kan sá máa bọ̀ mẹ́ wọ́n bá èrò níbẹ̀ wọ́n bá aṣọ ẹ̀ jẹ́ irú ẹni báyọ̀ tó yẹ pé ọmọ ẹ̀ kú ọkàn rẹ̀ ò lè papọ̀ rárá àti rárá hmm. ṣùgbọ́n àwọn ẹ̀pẹ́ mistake ti wáyé ó ti wáyé náà ó ti wáyé ẹni tó dẹ̀ kú ti kú. kí ni ìtumọ̀ aṣọ ẹ̀jẹ̀ tó wà nílé níbo laṣọ ẹ̀jẹ̀ ti wá báwo ni aṣọ ẹ̀jẹ̀ ṣe jẹ́ ṣe bí ọ̀rọ̀ táwọn sọ láti ìgbà sẹ́yìn díẹ̀ lélẹ́ Wùmí àti Mohbad wọ́n ní jà lólé irú ìjà wo náà lè jà tó lè mú ẹ̀jẹ̀ jáde ká gbàgbé pé àfìgbà kan gbọ́ rí tá a gbé ní fifty fifty pé wọ́n ní Wùmí gún Mohbad lọ bẹ̀ lọ́wọ́. Hmm, a gbọ́ orí táwọn lè sọ fáwọn èèyàn pé fifty fifty nìkan ṣe ó lè rí bẹ́ẹ̀ ó lè má rí bẹ́ẹ̀ ṣùgbọ́n bàbá Mohbad náà raṣọ ẹ̀jẹ̀. ṣùgbọ́n látàrí pé aṣọ ẹ̀jẹ̀ tí bàbá Mohbad rí níbo lè jẹ́ ti jáde. bọ̀ táwọn Wùmí wá ní irọ́ náà papọ̀ sáṣọ ẹ̀jẹ̀ látàrí pé àwọn ọ̀ràn ti ṣe fídíò látàrí pé ọkàn wọn fò láti rìkọ́dù sẹ́mọ̀ èèyàn tó pé kò sẹ́ni tó máa ṣe náà ó pọ́sibù. ẹ olóòtú ṣe àwọn obìnrin kò sí kan tó ń jọ aṣọ ìyẹn. ẹ táṣìírí ò tú yóò tu ètò ọlọ́run ò bá bò yóò bò lóòótọ́ bàbá Mohbad hmm. wọ́n lè máa ṣe fídíò ńjọ yẹn o wọ́n lè fi yẹn mú bàbá Mohbad o ṣùgbọ́n olóòtú ẹ jẹ́ ká kọ sílẹ̀ ẹnìkan máa mú fídíò jáde ńjọ kan ẹnìkan máa mú jáde ńjọ kan ah. torí àwa nàìjíríà àbàjẹ́ fóònù kéèyàn máa kú lọ lórí express gan nàìjíríà máa rìkọ́ọ̀dù. wọn àkọ́kọ́ rìkọ́ọ̀dù tó ṣẹlẹ̀ sún nítọ. àmàrẹ tó rìkọ́ọ̀dù jọ yẹn tó yẹ pé pàtó bá yá ẹni àtọ bàbá Mohbad lọ pé ẹ fídíò tẹ ẹlẹ́rìí kọ́ọ̀dù jọ yẹn èmi ní fídíò mi ní píkṣọ̀ lọ́wọ́. ibo ló ti rí wọn máa bẹ ẹ ìwọ ni. gbogbo aṣọ ẹ̀jẹ̀ tètè wàá ta ìkàsílẹ̀ pé aṣọ ẹ̀jẹ̀ wa wọ́n bá aṣọ ẹ̀jẹ̀ nílé ìyẹn ò kọ́mọ́lẹ́ onítò òkú Mohbad tẹ ní pé abẹ́ stẹ́pù náà gbòkú ẹ̀ sí Hmm, wọ́n níbi tí. ṣe rí látàrí gbogbo àwọn ọ̀rọ̀ yìí olóòtú hmm. ó mọ ó mọ ń jẹ́ ìdójútì ni kí à ń sọ pé orílẹ̀-èdè nàìjíríà ló ń ti wá. ǹjẹ́ ṣé àwọn ọlọ́pàá ọ̀mọ̀ṣẹ́ wọn bí iṣẹ́ mọ́ ni inú mi dẹ́ dùn ọ̀rọ̀ tẹ́ sọ pé ìjọba ọ̀tọ̀ ọlọ́pàá ọ̀tọ̀ hmm, bí wọ́n ṣe jíṣẹ́ yẹn fún wa nìyẹn wọ́n láwọn ìjọba wọ́n ní sáìdì ibi tí gbogbo aráàlú dúró sí wọ́n níbẹ̀ níjọba dúró sí. nítorí pé olóòtú àwọn ọlọ́pàá orílẹ̀-èdè nàìjíríà ń gba bọ̀dẹ̀ wọn tẹ̀lé òfin wọn dẹ̀ mófin lò òfin ń ṣiṣẹ́ lórí tálíkà òfin ò ṣiṣẹ́ lórí olówó ǹjẹ́ kí ló lè ṣẹlẹ̀ débi pé wọ́n ń gbé òkú Mohbad sábẹ́ staircase abẹ́ step. mo rò pé táìmù yẹn lọ fẹ́ ṣe ìmọ̀ lábẹ́ step. Ah? bàbá kan dẹ̀ sọ̀rọ̀ ó ní láńlọ́ọ̀dù lé Mohbad àfikàn pé kó tàn mọ́lẹ̀ sọ̀rọ̀ wọ́n láwọn níbọ̀ tó jọ wà compound àfikàn pé wọ́n kàn tàn mọ́lẹ̀ sọ̀rọ̀. wọ́n gbókùn sábẹ́ step hmm. pẹ̀lú gbogbo eléyìí dẹ̀ àwọn ọlọ́pàá ò ṣe nǹkan kan nínú ọ̀rọ̀ yín tẹ́ ẹ sọ jáde ẹ sọ̀rọ̀ ń pa lọ́ọ̀yà náà. Hmm, wọ́n ní lọ́ọ̀yà ìwà lọ́ọ̀yà Mohbad ti wà ń bẹ̀ wọ́n ní kí ló wá ṣe níbi kí ló wá ṣe níbẹ̀ ṣé kìí ṣe pé ọ̀rọ̀ lọ́ọ̀yà àti Wùmí ní kọlọ́fì kan nù kí ni lọ́ọ̀yà wá ṣe níbẹ̀ ìjọ tí mo bá rí kú lọ́ọ̀yà náà ti wà ń bẹ̀. wọ́n ní lójú ẹsẹ̀ gan nfa tó ṣáájú bàbá Mohbad wà ń bẹ̀. ó náà ni mò ń sọ olóòtú kí ni lọ́ọ̀yà wá ṣe níbẹ̀ kí ni bísíǹsì lọ́ọ̀yà ń bẹ̀ lọ́ọ̀yà wà ń bẹ̀ ẹ̀ tó dẹ̀ bá lu property ẹ̀ based on lórí òfin ó ti kú wọ́n dẹ̀ gbogbo ẹ̀ sábẹ́ step kì í sábẹ́ step. gbogbo ọ̀rọ̀ gbogbo ọ̀rọ̀ tá à ń sọ yìí àwọn tá a bá jọ ń gbọ́ gan nǹkan kan tá a máa wá sí ọkàn ọkàlùkù ni pé ǹjẹ́ tí n bá lọ lórílẹ̀‐èdè nàìjíríà ṣé mo tiẹ̀ save. ìyẹn gan-an ni ìbẹ̀rù àwọn èèyàn. ǹjẹ́ ṣé mo tiẹ̀ save nígbà tí nǹkan báyìí tá à ń sọ ó dẹ̀ dá mi lójú pé àwọn ọlọ́pàá mọ gbogbo nǹkan báyìí wọ́n dẹ̀ ti gbọ́ òótọ́ ni o irọ́ ni o ẹsẹ̀ wo náà tiẹ̀ gbé ẹsẹ̀ yẹn gan ọlọ́gbọ́n Mohbad sábẹ̀ ẹsẹ̀ ẹsẹ̀ yẹn gan làwọn èèyàn béèrè ẹsẹ̀ wo náà gbé ẹsẹ̀ wo làwọn ọlọ́pàá orí àwọn ọlọ́pàá gbé látàrí wípé wípé òkú tiẹ̀ kú sínú ilé wọ́n ẹ̀ ń bá bòkó lólé ó tún gbòkú sábẹ́ step bàbá ọmọdé dòní ló lòun raṣọ ẹ̀jẹ̀ ṣé tí ò bá rí yóò lòun ò rí ni bàbá Mohbad ṣáà lè máa parọ́ èyí tí wọ́n rí. bò táwọn wùmí nírọ́ ni wọ́n nírọ́ ni pé kò sáṣọ ẹ̀jẹ̀ nǹkan bẹ̀ in fact wọ́n sọ débi pé àwọn tí ó kó kúrò ní ibi tí àwọn Mohbad àti wùmí gbà wọ́n sọ débi pé àwọn yẹn confam fáwọn pé kámẹ́rà inú lè ṣiṣẹ́ another thing tún nìyẹn because àwọn kan ló kó kì í ṣe ilé tuntun tó ṣe ẹ̀kọ́ tó kí bẹ́ẹ̀ mú bá lè ṣe ẹ̀kọ́ síbẹ̀ lára àwọn nǹkan tí lára àwọn nǹkan tí wọ́n sọ lórí ètò nìyẹn wọ́n láwọn tenant tó kúrò kí àwọn Mohbad tó kó débẹ̀ wọ́n láwọn yẹn sọ pé kámẹ́rà inú lè ṣiṣẹ́. àti ẹ̀lọ́rọ̀ tó pọ̀ láti deliberate lórí ọ̀rọ̀ landlord nítorí pé tá a bá fà lọ fà bọ̀ olóòtú máa dá padà lórí pé àwọn ọlọ́pàá ò ṣiṣẹ́ wọn bí iṣẹ́ hmm. torí ó yẹ kó ti invite landlord. Mm no matter how kàn ti invite landlord kó náà wá sọ tẹnu ẹ̀ kó wá sọ tó mọ̀ nípa accident tó ṣẹlẹ̀ eh, ilé Mohbad. ní ní nílé rẹ̀. ètò wa kọ́ mi lómi lójú tó bá mi lẹ́rù jù hmm. inú mi dùn pé ẹ bá àtọ̀mọ́lẹ́sì ọ̀rọ̀ corona court. Mm bẹ́ẹ̀ni hmm. wọn ní kò wọn ní kò ń ṣe ìjọba. kí ló dé tí wọn àjókòó ń jọ yẹn ká pọ̀ sí ìjọba. Hmm. wọn ní ìkànnì wọn méjèèjì bóyá bàbá bàbá dàdé wò mí. inú wa ló dé sọ pé ìkànnì àwọn méjèèjì o wọn ò mú lọ́ọ̀yà wá lọ́ọ̀yà wọn ò wá sọ́rí. bẹ́ẹ̀ni kò dẹ̀ ṣe tó fẹ́ẹ́ dìfẹ́ǹdì ẹni tí lọ́ọ̀yà rẹ̀ wá. míwàá ẹni tí lọ́ọ̀yà wà ní àwọ̀ ò mọ́. bẹ́ẹ̀ni ṣùgbọ́n wọn làwọn kan ní Wùmí ni kò mú lọ́ọ̀yà wá kan ní bàbá Mohbad làṣẹ wá gé sí méjì. bàbá Mohbad ẹ̀bẹ̀ là ń yìí tó bá jẹ́ pé ẹ̀yin ni. tó bá jẹ́ pé ẹ̀yin ni ni lọ́ọ̀yà yóò wà ẹ má fi násòrò òrìlè sùn o ẹ má jẹ̀bi nǹkan tí ẹ mọ̀ ń pẹ́ o. tẹ́ni tó jẹ̀bi ò bá farabalẹ̀ mọ́ padà jẹ̀bi o. àwọn kan wà tó jẹ́ pé ọ̀rọ̀ téèyàn mọ́ téèyàn mẹ́sẹ̀ èèyàn tún lè. ẹ tẹ́ni tó jàre èèyàn lè jẹ̀bi yes mẹ́ tó jàre tí ò bá farabalẹ̀ á padà wá jẹ̀bi. ọ̀rọ̀ téèyàn tún wá mọ́ wọ́n tún mẹ́sẹ̀ ó tún wà lè lọ jẹ̀bi lórí ọ̀rọ̀ wa sọ pé à ṣé bí kò mọ́ kò mẹ́sẹ̀ wá ni ẹ̀hún ló jẹ̀bi wọ́n tún sọ débi pé ká sọ fún baba Mohbad àwọn pípù yẹn wọ́n ní justice for Mohbad wọ́n láwọn tó ń jà fún ti pín sí méjì sí mẹ́ta ṣẹlẹ̀ pé gbogbo nǹkan tí ó bá jẹ́ pé èèyàn ń wá téèyàn bá ti ń pín sí méjì tó pín sí mẹ́ta ẹnu òkò òun ló ń jẹ́ bẹ́ẹ̀ yẹn tẹnu bá ti kò àti lè tètè rí justice yẹn gbà máa lé wọ́n ní baba Mohbad gbogbo ọ̀rọ̀ àṣírí mi wà ti pé baba Mohbad ń sọ fún àwọn igun kan nínú igun justice for Mohbad wọ́n ní tàyẹ̀ bá ti wá gbọ́ orí social media làwọn yẹn ń gbà lọ ibẹ̀ làwọn wùmí tán bá fà ibẹ̀ ni wọ́n ti ń prepare wọ́n ní tọ̀dọ̀ tàwọn gbogbo evidence táwọn rí pátá àwọn ti kó fún lọ́ọ̀yà wọ́n làwọn ò láìka máa sọ lórí íńtánẹ́ẹ̀tì. ẹ jẹ́ padà sọ́dọ̀ bàbá wọn bá tó bá já wọn ni lọ́ọ̀yà ò wá kò bá dá kán ṣòkòtò wọn dáadáa o nítorí pé àwọn kan jẹ face of Mohbad lórí kéèsì ni o àwọn tó jẹ́ ìyá àti bàbá gangan àgbáyé ni wà. àgbáyé ìyá àti bàbá wọn bá di wa o. <laughs> àwọn kan jẹ biological father ni o. ṣé ń tẹ̀lé wa gbogbo yìí tẹ̀ wà lórí rédíò a máa ṣojú òpólẹ̀ láìpẹ́. àwọn kan jẹ biological father ni o. ká má lọ fẹ́lẹ̀ wa látàrí pé lọ́ọ́yà ò wá o. ká má lọ fẹ́lẹ̀ gbogbo àgbáyé tó ń support justice for Mohbad. kí lẹ rí sí nǹkan tá à ń gbé yẹ̀wò lọ́sàn-án yìí gbogbo ẹ̀yin alára wa ẹ̀yin tẹ̀ Eh, any moment from now ẹ lè máa pè wọlé tí láti sìn because network máa ń delay yín gbà mí any moment from now ẹ lè máa pè wọlé ẹ jẹ́ àwọn ọ̀rọ̀ náà ni lọ́yẹ̀ ò wá a máa rọ̀ náà ni pé kó jẹ́ kí lọ́yẹ̀ wá o. ká má tó ba ìjọba lórúkọ jẹ́ nǹkan tó wà nílẹ̀ yìí. àwọn ìjọba ni wọ́n postpone court case arọ wùmí náà kó jẹ́ kí lọ́yà wá kí wọ́n yanjú ọ̀rọ̀ ní tùmí ìlú bíi eléyìí kò sí jáàánú kó tún pààyàn ṣẹ̀ síra wa. ẹnu olúkálùkù kò tó sọ. evidence ẹ̀ jáde. bẹ́ẹ̀ni. inú ọ̀pọ̀lọpọ̀ adẹ́dùn ìjọ tó bá ti padà sí court kí wùmí dúró kì í spẹ́ẹ̀dì dúró. wọ́n wá ní ká bẹ̀ bàbá Mohbad pé wọ́n wá ní ká bẹ̀ bàbá Mohbad pé wọ́n ní ká rọ bàbá Mohbad pé ká rọra máa sọ̀rọ̀ ká má máa sọ̀rọ̀ jáde. ká tiẹ̀ ká máa sọ̀rọ̀ mọ́ ní ike máa sọ̀rọ̀ kékeré tó máa ra sọ gan àtúntò tó máa sọ sí. Hmm, ẹ ló mọ. ẹ ló ẹ kó ètò. ẹ ṣe mú mi wọ. a máa bẹ àwọn bàbá Mohbad yìí fún nǹkan tá a gbọ́ yìí wọ́n ní ọ̀rọ̀ sùnùkùn ojú sùnùkùn la fi wọ́n dẹ̀ ní àlá tí ajá bá ńlá inú ajá ló ń gbé hmm. tó kọ́ ìgbọ̀tọ̀ lọ́nà kọ́ máa link ẹni secret síta mọ́ abẹ wọn ni tẹ̀lé tó bá dẹ̀ yẹ pé àwọn ní òní lọ́yà kọ́ ká mọ̀ tó bá yẹ pé a máa dáwó ni ká tètè dáwó kan jẹ́ ká mọ̀ yẹn hmm. ṣe wá rí ìgbà tí ẹ sọ pé àwọn ìjọba wọn ò mọ nǹkan nípa ẹ̀ èmi blame ìjọba ẹ jọ test tó lọ ṣe láti three months ago okay okay tó bá tẹ̀ fẹ́ sọ fún wa okay kò yẹ yín náà bá tẹ̀ fẹ́ sọ fún wa wọ́n á sọ pé àbí ah, báyìí làwọn dé kí wọ́n sọ fún wa yìí pé àwọn gbóná sáà gbọ́ three months now ìjọba ló lọ ṣe náà okay okay ṣe ìjọba sọ wọ́n ló ṣe kọ́kọ́ lọ wú òkú bàbá ti rí tẹ̀sí sísè à lè mọ orúkú tó gbogbo ilé ìtọ́jú ọ̀hún lọ́bẹ ẹ̀jẹ̀ wà kíní wà yẹn à lè mọ orúkú tó pa ìmọ́lẹ̀ ẹ̀dẹ̀ rántí pé bàbá yóò kì í ṣe first time tó lọ sí ọmọ ẹ̀ o kò lọ síbẹ̀ lọ́la lẹ́yìn before kó sọ pé ìwú rẹ jẹ́ o. Hmm, kò sọ bẹ́ẹ̀ rí bàbá tó bẹ̀ kú ṣẹ́fì fún ọmọ àkúrọ́ ni kò lè kúrọ́ náà kò tiẹ̀ lè fi lóògùn báyìí pa ó ń lọ síbẹ̀ tẹ́lẹ̀ kò so ìjọba náà ní blame láti blame bẹ́ẹ̀ tó lọ ṣe fún Mohbad afẹ́ rí tó bá tẹ̀ fẹ́ sọ síta kó sọ fún wa pé àwọn ti gbà so tó bá ti rí test yẹn àwọn ọmọkú tó pọ̀ ọmọdé yìí mọ̀ pé hmm. wọ́n dẹ̀ ti gbà wọn ò dẹ̀ fẹ́ sọ fún wa hmm. kò tí tí wà mẹ́. ó dẹ̀ ó dẹ̀ kan jẹ́ ó yẹ kan jẹ́ ó yẹ kan jẹ́ ká mọ̀. honestly nǹkan tí mi kàn máa sọ nìyẹn ẹ máa gbé tó bọ̀ in fact ọ̀rọ̀ lámì tó wà nígbà tán yẹn tó sọ̀rọ̀ wọ́n tó sọ débi pé àṣírí mi tún bẹ́ẹ̀ bí abẹ́rẹ́ hmm. wọ́n làwọn tó ti rí yẹn wọ́n náà ti fún lọ́ọ̀yà ẹgbẹ́ àwa ò mọ̀rọ̀ àṣírí tán sọ wọ́n ní àṣírí wọ́n ní abẹ́rẹ́ tí wọ́n ní nọ́ọ̀sì fún wọ́n lábẹ́rẹ́ ara Mohbad ó tún pọ̀ ju ilé tí wọ́n ní nọ́ọ̀sì fún lọ wọ́n láṣírí tó ń bẹ́ẹ̀ nú abẹ́rẹ́ hmm. síbẹ̀ wọn tó sọ jáde wọn náà ti kó gbẹ̀rí yẹn àwọn ti kó fún lọ́ọ̀yà ń ta wọn. àṣírí tú àwọn abẹ́rẹ́ tó. wọ́n lábẹ́rẹ́ tẹ́ gbọ́ pé wọ́n fún Mohbad yẹn wọ́n ní abẹ́rẹ́ tó gbà ó pọ̀ jù bẹ́ẹ̀ lọ wọn wàá mọ ta ló fún ní tó ìyókù gbogbo ẹ̀rí yẹn wọn làwọn ti kó fún lọ́ọ̀yà àwọn ni wọ́n ní evidence lọ́wọ́ àwọn ni wọ́n láwọn ọ̀rọ̀ yẹn lọ́wọ́ ti hello. hello ẹ ṣeun. ẹ ló sà ẹ kú ẹ kú ètò ẹ kú ṣe ọ ayé máa ti ẹ kú ṣe sà ọ ẹ pẹ̀lẹ́ sà ṣe rí ti bóyá baba Mohbad kò sẹ́ni kankan tó máa wà nírú situation baba Mohbad yẹn tẹ́ kó máa rántí pé láti ya picture wọ́n sọ pé máa yẹn pé wọ́n tilẹ̀kùn yàrá yẹn bẹ́ẹ̀ tó dí pé ọlọ́pàá pé wọ́n act so bóyá wọ́n yẹn bóyá wọ́n ni wọ́n ṣe ráyè clear evidence yẹn kẹrí ọkàn wọn ti máa porúurú for any parent láti rí ẹ̀jẹ̀ lásán ọkàn rẹ̀ ti máa fò lọ pé kó rí ọmọ yẹn kó rí ọmọ yẹn ni tó máa wà lórí ẹ̀ kó ṣe pé kó mm. máa take pictures then bí wọ́n rí pé evidence pé bí wọ́n ṣe ya picture yẹn náà at least nígbà tó kí ló ṣe tí wọ́n jẹ́ kán examine body torí hmm. tán bá ẹ̀dàmì ìbọ́jú wọ́n ṣá tán bá rí kọ́ọ̀tì ń bẹ̀ ṣá mọ̀ pé tí kọ́ọ̀tì ò bá ti ṣe pé ibi tí wọ́n ti ṣe kí ni autopsy yẹn ni pé ibi tí wọ́n ti mú sample wọ́n á béèrè wọ́n á béèrè question pé kí ni mark ilé báwo ló ṣe dára ẹ̀ so pé pé wọ́n rò pé àwọn ti jẹ lọ nípa pé wọ́n take pictures ẹ pé stained clothes tó wà hmm. stained with blood yẹn ìyẹn ìyẹn àìjẹ́ ká kọ́fì yẹn ká kọ́fì hmm. yẹn to rest nù then àṣírí ọ̀rọ̀ yẹn ṣì máa tú náà bó bá pẹ́ bó bá yá dẹ́n ẹjọ́ mo sọ nǹkan kan ní in the previous uh, program mo fẹ́ clarify kò ṣe pé wà mandatory pé láti mú sample DNA lára màmá Mohbad ìgbà tí kò ṣe ẹ má jẹ́ ká fi emotion ẹ má jẹ́ ká fi sí i a ti ń fi emotion sí pé dandan ara bàbá màmá Mohbad náà ló bí ọmọ yìí kò ṣe pé kọ̀ọ̀kan lọ gbà kọ̀ọ̀kan lọ ṣe níbi kan wọ́n á gbé ìyá yẹn pẹ̀lú ọmọ ibi tí wọ́n ṣe pé wọ́n trust tí wọ́n ṣe pé wọn ò ti lè ṣe màgòmágó ni wọ́n máa kó wọn lọ tí wọ́n ti máa ṣe ó sọ pé kí bàbá Mohbad pé kó lọ ṣe ṣe èyí tó bá dé agree lé lórí ṣe tá a bá ṣe yẹn tí ó kò bá ṣe pé Mohbad ló lọ ọmọ ó sì máa come out negative náà ni so even bọ́n lo sample Mama Mohbad mo kàn ní kí n clarify yẹn ni then ti lọ́ọ̀yà ti lọ́ọ̀yà yẹn a máa bẹ bàbá Mohbad tó bá ṣàwọn náà ni tó bá ṣe pé wọ́n pé ká máa dá owó náà ni láti gba ẹ̀san. Eh, pé hmm. láti represent wọn ní court so ìyẹn náà la máa bẹ̀ wọ́n dẹ̀ ń kàn ṣọ́ra alájì hmm. ẹ súnmọ́ wọn láti láti ẹ caution wọn tó ẹ súnmọ́ wọn díẹ̀ ẹ kàn máa bá wọn sọ bó ṣe pé kẹ́ máa text wọn regularly pé kàn dákẹ́ gbogbo àwọn yẹn wọ́n ń fún wọn ní wọ́n ń jẹ́ pé kàn prepare wọ́n ń fún wọn ní heads up pé kàn ráyè prepare pé láti defend ara wọn hmm. so ìyẹn kan ní tí mo sọ pé kí n dá sí nìyẹn ọlọ́run á wa ṣe o ẹ kú ètò ó dàbọ̀ sá ìdí tí àwọn èèyàn ẹni pé ọ̀rọ̀ tí wọ́n mi wà ìsọ̀lẹ̀ kan náà clear yẹn ìdí táwọn èèyàn fi sọ pé kọ́mọ̀wulẹ̀ ronú àti lo sample ọ̀dọ̀ Mohbad ni pé wọ́n rí pé ṣé Mohbad tó jẹ́ pé kò rẹ́ni láti ṣiṣẹ́ pọ̀ pẹ̀lú ọkọ ẹ̀ láti get justice wọ́n rí pé ṣírò ẹni yẹn náà máa kọjú sí in fact tó bá kọjú sírò ẹni yẹn gan ó lè sọ pé òun àti Wùmí ó lè láwọn ti ṣe DNA pé Mohbad ló dẹ̀ lọ́mọ pé so kẹ́fù bọ̀dì gbàgbé ẹ̀ tó ẹ̀ lọ́ọ́ ká sàn ó

ok. a gbọ́dọ̀ bá ife ránṣẹ́ wọ́n á ife ránṣẹ́ bẹ́ẹ̀ ẹ ṣeun. ọ̀nà tó ń fẹ́ ohun tí mi fẹ́ sọ ó tún yàtọ̀ sí gbogbo tẹ́ ẹ sọ yẹn. ok. ṣé mo pé ọ̀rọ̀ tí òun mo tó gbọ́ fúgàmù ti o tó ṣẹlẹ̀ ní Ogun State òru ni mo tó gbọ́. ok. nígbà tí mo jí ní kẹ̀lé abẹ́ yìí. ṣé rí Nàìjíríà wà.

tó sọ̀rọ̀ nípa ikú Mohbad gbà ó ní ìjọba ń pé no àwọn ò ní gbà bẹ̀tà wọ́n mọ wọ́n mọ wọ́n wá nọ́mbà commissioner police wọ́n wá nọ́mbà dp wọ́n wá nọ́mbà ta ẹ̀jẹ̀ náà tó tí wọ́n bá ní access yẹn kúrò tí wọ́n lo àwọn access yẹn náà láti tó ọ̀rọ̀ Mohbad yìí. yóò wọ́n ta àwọn ọlọ́pàá oníkankankan lórí eléyìí lórí tọ̀hún sẹ́ni mm. pé ọkọ̀ ti kábù kàbù kábù ó kábù síbi kan ní ti àwọn sáré pé àwọn káwọn lè bá alágbádá tó káwọn lè bá nígbà tí wọ́n ti bàjẹ́ kí ni takí ni wọ́n ṣe ìgbà àwọn ọmọ ọkọ ìgbà tí mo gbọ́dọ̀ tẹ̀ ń ní ìdajì ní kẹbi tírì tó yí tí mo ń bọ̀ mo ní àánú àgọ́ wọn tẹ́ ọ̀rọ̀ yìí kò yẹ kẹtẹ bá kò yẹ ẹja bá sí sáwọn dá sí ọ̀rọ̀ Mohbad tó tẹ̀lẹ̀ kò sọ tó dá sínú wọn ìgbà tó sì jẹ́ pé tiẹ̀ ọ̀tọ̀ lòún ṣe tiẹ̀ bẹ̀tí táwọn ẹ̀wọ̀n èyí tó kọ́ra lẹ̀ nínú ọ̀lẹ́ tí ó lòdò lókun ṣé tó náà bá bọ́lẹ̀ tó náà ti tó náà ti pariwo pa irú ọmọ ilé ọ̀gbọ̀lọ̀ lọ báyìí ni wọ́n ṣe báyìí gbogbo rẹ̀ táǹfà táǹfà lọ́sí táǹfà lọ́sí àá ti ríbi tán àwọn náà nípa kan tó máa kó níbẹ̀ sẹ́ńgbẹ́ni sà. bẹ́ẹ̀ni. fún ọ̀rọ̀ yìí ẹ má ṣe pé kò kàn ní nítorí pé náà àwọn àgbàlagbà máa ń pọ̀ pé yóò bá àṣẹ mi yóò bá àṣẹ wọn ní ọjọ́ ká ti kóso ṣíṣú oko àwọn ọ̀rọ̀ dájú náà ó ti bẹ̀rẹ̀ ó dẹ̀ lọ́dọ̀ tí wọ́n ní sí. Hmm. kí ọ̀hún náà wá sọ wá gbà nígbà tí ọgbẹ́ wa gbé sọ́dọ̀ ìpè gbọ́dọ̀ ìpè náà gbé sọ́dọ̀ afẹ́fẹ́ wọn ò ní sọ pé bóyá wà bàyàsì. bẹ̀rẹ̀ àwọn ọkọ̀ ti bàyàsì yẹn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. àwọn ọkọ̀ ti bàyàsì yẹn. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ẹ ká ó tó nàìjíríà àpá ìdí olú àjọ sọ fún àwọn ọlọ́pàá ọlọ́pàá orúkọ àjọ sọ àjọ ń pàmì gan ojú tó ọlọ́pàá lọ. ọgbọ́n ẹ ṣeun. wọ́n fi celebrity náà ní ṣe ẹni náà tó celebrity náà ní Mohbad is one of the celebrity in Nigeria náà celebrity ní. nígbà ìjọba sọ pé ẹ̀ka kékeré ohun tó ṣojú kò kan ẹsẹ̀ òkè ẹ̀jẹ̀ ká máa wọ́pọ̀ pàtàkì bá ń wọ bọ́lá tó bọ́lá rí náà sọ pé ó kàn wù náà wọ́n délẹ̀ ní sí ẹ̀ máa bẹ́ẹ̀ tọ̀rọ̀ lọ́ọ̀tì ó jẹ́ mi kàn ní pàkẹ́tì mo sí nìyẹn. ẹ ṣeun olóòtú kí ìpinnu tó wọlé so ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn ibẹ̀ là ń lọ ní orí program wa kẹta ọ̀rọ̀ àwọn celebrity tí wọ́n sọ nípa ìbọn tí wọ́n yìn mọ́ Azeez Jalwade so orí ẹ̀ ni a máa lọ lórí ẹlẹ́ẹ̀kẹta yẹn. bá a bá lọ bẹ ọ̀rọ̀ tí ń sọ ẹ ti ẹ ní láìkì mi lórí stage. ẹ já wa fipamọ́ dìgbà yẹn. ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sáré sọ nípa bá a ṣe bẹ̀rẹ̀ ètò nípa justice for Mohbad government. ok ok pé government ti pé ọ̀tọ̀ ni wọ́n pé àwọn ọlọ́pàá náà hmm. ọ̀tọ̀ ni wọ́n tábà náà a ní àwọn ọlọ́pàá tó ń gbàbọ̀dé. ok lórí ọ̀rọ̀ Mohbad yìí bẹ́ẹ̀ náà làwọn ìjọba náà àwọn náà ń gbàbọ̀dé. ok pé ọlọ́pàá gbàbọ̀dé tiwọn ìjọba náà ṣe tiwọn. àwọn náà ń gbàbọ̀dé completely ni. ok ẹ sá o. ó kẹ́jẹ́ pé ọ̀nà tó fi ń jọ ń gbàbọ̀dé ọ̀tọ̀ọ̀tọ̀ ni. ok ìtọ́ fi mú gọ́vùnà Sanwó-Olú tó wá ní kán lọ wó òkú hmm. wọ́n ní mission ni o mission dẹ̀ ni pé wọ́n fẹ́ mọ tó pa Mohbad náà ṣe ní kán lọ wó òkú jáde. inú wa dẹ̀ ti dùn gbà yẹn ẹ̀ lọ́ ẹ̀ káàárọ̀ sà rọ́ṣà o. ẹ ṣe sà. láti Houston. broda wa láti Houston. ẹ kú palẹ̀mọ́. ẹ kú ọdún yìí sà. àwọn ọmọ èṣù àwọn ọmọ èṣù sọdún tí wọn lánàá ìní tàwọn ọmọ Jésù o. <laughs> ọdún ayàwó. àmín àmín. lórí kòkó nǹkan tẹ́mi bẹ́ẹ̀ sọ níjọ́ tẹ fi àwọn méjì yẹn sórí fóònù àwọn bọ́sùn àti kìíní etí tẹ́mi fi gbọ́ ni o bẹ́ẹ̀mi ṣe gbọ́ ṣẹ́gun ó sọ pé ó sọ pé àwọn ti ṣèwádìí débi kámẹ́rà àwọn tó kó jáde ní kámẹ́rà òṣìṣẹ́ ọ ń lo ọ̀ọ́fẹ́ sọ gbọ̀rọ̀ ọ̀ọ́fẹ́ fẹnu sọ̀rọ̀ fún yín àwọn tó kó jáde ní kámẹ́rà òṣìṣẹ́ àwọn tó àwọn ti ṣèwádìí pé àwọn tó kó wọlé bí ìgbà tẹ́ báwọn mi ti ń gbélé yẹn ti ṣèwádìí pé àwọn tó ń gbé àwọn tó àwọn ti ṣèwádìí pé àwọn àwọn tó ń kó wọlé ní eh, kámẹ́rà ṣe. wọ́n láwọn tó kó jáde oh, wọ́n láwọn tí ó kó kúrò kan Mohbad tó débẹ̀ wọ́n láwọn ṣèwádìí lọ́wọ́ wọn oh, àwọn yẹn dẹ̀sọ́ kámẹ́rà ń ṣiṣẹ́. ok ok rúgbẹ́ wọn ti gbà wẹ̀ nọmba two bẹ́ẹ̀ mi nọmba two ọ ní corona inquest yẹn pé kò ṣe ló dálẹ̀ o. that is another thing bẹ́ẹ̀ ni ọsọ ń bẹ ìjọ yẹn pé ìjọba pé bóyá Wùmí ló dá kiri náà sọ o. ẹ wọ́n nítorí Wùmí lọ fi dá sílẹ̀. ẹ ẹ pé kò fọ́ dá ìpẹ́ tí oúnjẹ tí kò fọ́ sí kò dá ìpẹ́. òótọ́ ni wọ́n ní ìjọba kọ́ ló dá sílẹ̀. ìjọba kọ́ ló dá ìsọ̀rọ̀ fún gbogbo gbẹ́gbẹ́ wẹ́rẹ́ ìgbésílẹ̀ máa wáyé mọ́lẹ̀ because tó gbọ́dọ̀ pa òbí yẹn nílé ẹjọ́ kan tó sì máa wáyé lọ́dọ̀ àwọn ọ̀dọ́ àwọn ọ̀dọ́ àwọn ọ̀gbọ̀gbọ̀ pàápàá àwọn ọ̀lọ́yà wọ́n yẹ̀sì ok inú mi dùn inú mi dùn ẹ ṣeun pọ́ìntì wọn yẹn ẹ ayé gbẹ̀ngbẹ̀ kẹ́ ẹ lè fi kún ọ̀rọ̀ tẹ́fẹ́ sọ ìtí wọ́n ń tọ́ láti sọ fún wa ni pé lọ́jọ́ yẹn àwọn bọ́sùmá tó bá wa sọ̀rọ̀ wọ́n ní kòrónà yẹn pé tìtorí ìwùmí náà fi dálẹ̀ wọ́n níjọba wọ́n ní kò ń ṣe ìjọba ló dá kòrónà sílẹ̀ lórí ọ̀rọ̀ Mohbad wọ́n ní ìtorí ìwùmí ni wọ́n fi dá ilé wọ́n ní ìwùmí ló lọ bá bàbá Fálànà wọ́n ní bàbá Fálànà bóyá ìyàwó ló wá tẹ̀kọ̀ fàìsà àwọn ni wọ́n ṣe ìlànà bí ilé ẹjọ́ kòrónà ṣe wáyé ọgbọ́n táwọn ẹni wá fẹ́ dáǹtì wọn ni pé àwọn wulẹ̀ bí dẹ́ni sọ pé kòrónà lè má wáyé mọ́ àwa ò ní kò ní wáyé mọ́ o but ó lè má wáyé mọ́ bẹ́yẹ gbẹ́gbọ́n ẹ̀sìn sọ yìí ní táwọn ẹni yẹn fẹ́ ṣe ni pé ẹni tó ọlọ́pàá bá mú kápàdé ilé ẹjọ́ kámáwò lọ́ máa lo ọdún mẹ́ta kan ní kòrónà kọ́mọ̀jẹ́ pé kòrónà ni máa wà fọdún mẹ́ta sọ pé corona dẹ̀ rí wọn lé dájọ́ ń bẹ̀ wọn kàn ń gbọ́ awuyewuye kí ló ṣẹlẹ̀ tí wọ́n ṣẹ̀ máa wá lọ report nílé ẹjọ́ gangan so etí àwọn sọ ń ni pé tí corona ò bá wáyé mọ́ ká má jẹ́ kó nù wá nítorí pé kì í wulẹ̀ ṣe ibẹ̀ ni wọ́n ti fẹ́ dá ẹjọ́ àwọn gbàgbọ́ pé láti police station ilé ẹjọ́ lóye kó máa gbà lọ sókè lè fi kún ọ̀rọ̀ yẹn. ọ̀rọ̀ tí wọ́n ń bá bọ̀ nípa ọ̀rọ̀ àwọn ìjọba tí mo ní pé àwọn náà gbàbọ̀dé ni ẹ má jà gbàgbé pé ńgbà tí gọ́vùnà sanwó-olu tán ní kan lọ wú òkú yẹn é pé láti mọ ikú tó pa Mohbad ìgbẹ́ ẹni ariwo yẹn wá tàn kiri nígbà táwọn wú òkú pé kan lọ mọ irú tó pa Mohbad kí ni mission àwọn ìjọba tán fi lọ wú òkú ṣebí ní ìlú wọn fẹ́ mọ hmm, wọn fẹ́ mọ wọn dẹ̀ fẹ́ fún an justice. wọn ló dé tí wọn á wókù tán tí wọn á wọn bí iṣẹ́. tọrọ yí padà. Hmm. so kí wọn sọ pé àwọn ọlọ́pàá ọ̀tọ̀ ni pé tọ́lọ́pàá bá fẹ́ ẹ̀yin ìjọba gan fẹ́ẹ̀lì wa Hmm. torí nǹkan tí a expect kọ́ la rí. àwọn náà nìkan lọ wo inú àwọn yẹn dẹ́ dùn gbà tán lọ wo. nǹkan tá a expect kọ́ la rí gbàtẹ́ wókù tán àwọn ti believe pé ẹ máa ṣiṣẹ́ yín bí iṣẹ́ látàrí pé ẹ lọ wókù ṣùgbọ́n láti gbà yẹn ẹ ò ṣiṣẹ́ yín bí iṣẹ́. bẹ́ẹ̀ tí wọ́n bá dẹ̀ wókù ǹjẹ́ ẹ̀mí pọ̀rọ̀ ń bá within a week àti die down òkú yẹn tán wú gangan ìyẹn gan ló wú ariwo sílẹ̀ nípa ọ̀rọ̀ tó máa fi parí ẹ̀ tó máa fi parí eléyìí kí kí pètò wọlé ọ̀rọ̀ nípa bàbá Fálànà àti corona inquest. Hmm, wọ́n ní torí wọ́n ní torí Wùmí gan-an ṣe dá yẹ. torí Wùmí náà ṣe dá corona inquest sílẹ̀. bẹ́ẹ̀ni wọ́n ní ìjọba kan ló gbé kalẹ̀. alóde da sílẹ̀ wọ́n náà sanwó olú òmò ń pa ẹ̀. àwọn bàbá Fálànà dá sílẹ̀. according to wọ́n wá jẹ́ pé ìyàwó wọn ló bàbá òsà yọjú. tó bá jẹ́ ìyàwó náà ló da sílẹ̀ kò sí tí ìyàwó ṣe tọkọ ò mọ̀ sí. ẹni wòṣá tó bá jẹ́ ìyàwó ló da sílẹ̀ kókó inú ọ̀rọ̀ ni pé ìjọba sáà kan ló bá wọn dá sí ọ̀rọ̀ kòrónà torí Wùmí fi dá lẹ̀. ẹ ṣeun lóòtú bó tó wá jẹ́ pé àwọn náà dá sílẹ̀ á hmm. jẹ́ pé bàbá Fálànà àtìyá àtìyàwó wọn sorry to say olóòtú ìtìjú náà jẹ́ fúrílẹ̀-èdè Nàìjíríà hmm. tẹ́bálẹ̀ ń jáfẹ́tọ̀ ọmọnìyàn ó mi pè ẹ ẹ dálẹ̀ nítorí Wùmí ẹ ń jà fún Wùmí ṣe ẹ̀ gbẹ́jọba àpínlẹ̀ èkó làwọn ti ń rò tẹ́lẹ̀ a rò pé sanwó-olú ló ní káwọn kan lọ gbẹ́jọ́ yẹn wá wọ́n ní sanwó-olú ò mọ nǹkan kan pa. kí wọ́n gbìyànjú láti ṣe ẹ̀dá corona inquest sílẹ̀ so ẹ̀yin lè dẹ̀ máa ń dúró pé ẹ̀ ń jà fún ẹ̀ta ẹ̀ ń jà fún ẹ̀tọ́ àwọn ọmọ ènìyàn so ẹ̀ dá sílẹ̀ pé ẹ̀ fi ń jà fún Wumi. Ah, ah. ẹ ló máa o ẹ máa máa ṣeun yá wa ẹ máa máa ṣeun máa. ayé bọ̀bọ̀ ayé gbẹ̀gbẹ̀ merry christmas o. same to you ma mo kí ṣe ma à ń ṣàpọ̀lọpọ̀ ọdún láyé o. àmín o. mo ti kí gbogbo àwọn QH family pé a kú ọdún a kú yèjú o. àmín àmín ẹ ṣe mà tó ọ̀rọ̀ rẹ o. ẹ wo ṣẹ́rí tí máa ní mo mọ tí mo sọ irọ́ ni mo pa torí gbogbo ẹ̀ ó ó just like bí ayé bọ̀bọ̀ ṣe sọ nísìnyí tó bá jẹ́ pé àwọn bàbá Fálànà àti ìyàwó ẹ̀ náà dá corona inquest sílẹ̀ tí ó dẹ̀ wá lọ bó ṣe ń lọ yìí tó jẹ́ pé torí ti wù ú hmm. tó tó náà sọ is a disgrace to the whole of Nigeria because àmọ́ bàbá Fálànà as a human rights lawyer hmm. right hmm. so àdèmọ́bi tí ó yẹ kán fèsì lórí ọ̀rọ̀ ẹjọ́ yìí ṣe wà ní ìbùkún fẹ́ ni pé corona inquest tó ń ṣe kò necessary gan mọ́ tó máa fẹ́ gbé ẹjọ́ lọ sílé ẹjọ́ kan kúkú gbé lọ sílé ẹjọ́ hmm. ọ̀ ní láti gbé inquest kọ̀ọ̀kan sílẹ̀ mọ́ because it's a waste of time. okay. yes nǹkan tó ní láti ṣe nìyẹn kan cancel ẹ̀ kan gbọ́rọ̀ lọ sílé ẹjọ́ so from there àwa mọ̀ nǹkan tá a fẹ́ ṣe. Mm ọ̀rọ̀ mi tún yẹ ọ̀rọ̀ mi tún yẹ o pé kòrónà yìí gan kákúfẹ̀ kákúfẹ̀ kákúfẹ̀ ẹ̀. yeah wọ́n ní láti cancel ẹ̀ torí it is a waste of time. ok látijọ́ tán ti dá corona inquest sílẹ̀ kí la ẹjọ́ ẹ sọ fún mi kí la rí mú jáde mẹ́. nothing positive kò sí. thank you. Okay. that's the more reason why tó ṣe ní láti tó ṣe ní láti kọ́ kọ́ kọ́ kọ́ kọ́ dojú ẹ̀rù tó máa fẹ́ dojú ẹ̀rù bọ̀ kọ́ gbé ẹjọ́ lọ sí ilé ẹjọ́ èèyàn kú afẹ́mọ ẹni tó pa afẹ́mọ bí kò ẹ̀ ṣe wáyé àwọn tó dẹ̀ wà ní vicinity ńgbà tí nǹkan ṣẹlẹ̀ kọ́kọ́ gbogbo wọn lọ sílé ẹjọ́ àtàwọn tó tì mọ́lé kọ́kọ́ gbogbo wọn lọ kóníkálukú wá sọ tẹnu ẹ̀. Hmm ìgbà yẹn la máa tó mọ̀ yìí pé a fẹ́ find justice for Mohbad. ká kú lọ fèsì ilé ẹjọ́ gangan ká kúrò létí agboolé tán wà. Ah, because yeah inquest kọ́ la ti máa rí justice a lè rí justice ní inquest. so èyí tán sọ pé wọ́n fọ̀rọ̀ wé èèyàn kan lẹ́nu wọ́n fọ because gbogbo wọn bọ́ ṣe ń wá síbẹ̀ jargons náà wá ń sọ rubbish ni gbogbo nǹkan tó ń sọ tí ò make sense Hmm. bóyá kó máa fojú balẹ̀ ẹjọ́ ẹni tí ò fẹ́ sọ̀rọ̀ tẹ́lẹ̀ bóyá ká sọ̀rọ̀ sókè ńgbà yẹn àdèmọ̀ pẹ̀lú ẹjọ́ lélẹ́yìí àwọn máa pe gbogbo ẹjọ́ ẹ̀kọ́ pè. ok. so inquest yẹn èmi ò rí sí o èmi ò rí sí i wọ́n ní láti gbàgbé ń fẹ́ so ẹ kúkú palẹ̀mọ́ aláàjì. yes ma ẹ ṣe ma ọlọ́run aṣọ yín àmì àmì ẹ̀jẹ̀ padà wá náà láyé àti àwọn ẹ ṣe ma ẹ̀rọ ti wá nínú àdúrà ìbẹ̀rẹ̀ náà gbogbo àwọn oko àṣìṣe alẹ́ kò ní sùn kẹ́ máa ju fún gbogbo àwọn tó bá lọ́wọ́ nínú ikú Mohbad ọlọ́run kó bá wa mú. àwọn mèsù tiẹ̀ sọdún wọn lánàá. àwọn mèsù sọdún lánàá. bẹ́ẹ̀ ni àná ni àyájọ́ ọdún èṣù lágbàáyé gbogbo àwọn mèsù náà sọdún lánàá àyìn àwọn ọmọ èṣù nìyẹn. bẹ́ẹ̀ni èní ni àwọn ọmọ Jésù èní ni àwọn ọmọ Jésù <laughs> ẹ ṣe mọ yes ma. ayé gbàgbẹ ẹ ṣe mọ ìdúrà sí ẹ ṣe mọ yes ma ṣe rí ọ̀rọ̀ tá à ń sọ kí kọ́ tó wọlé olóòtú ọ̀rọ̀ tó hmm. ọ̀rọ̀ tó wú èmi dáhùn ni tó bá jẹ́ pé nítorí ìwù mi náà ṣe dá ìbẹ̀yẹ sílẹ̀ ó ní torí ẹ̀ ni wọ́n ti wọ́n ti confam ẹ̀ pé wọ́n nítorí ẹ̀ ní kò ṣèjọba lónìí. ohun tí wùmí ń ṣe yẹn àwọn àwọn ìyàfa lànà àwọn láìkì ẹ̀ bẹ́ẹ̀. ẹ ló mà. ó rẹ̀ kán gbàdúrà irú ìyàwó yẹn fún ọmọ wọn. ayé máa di. yes ma. bàbá olóyè tuntun. owó wájú òun ní kí n bá yín dá. ẹ ṣeun ma ẹ ṣeun ma ẹ ṣeun ma. ohun tí mi fẹ́ sọ ni ṣe rí yẹ̀sà ẹ má jẹ́ ká blame baba Falana for now. ok. torí bàbá yẹn náà kì í ṣe pé bóyá wọn mọ nǹkan tó ń ṣe àwọn kan rẹkẹ ni ṣebí wùmí ló gbé ẹjọ́ lọ bá wọn. kò bá dáa kan rẹkẹ pápá rẹkẹ. Ah, èmi fi pé bàbá rẹkẹ ni o. èmi fi bẹ́ẹ̀ ojú ọ̀tọ̀ọ̀tọ̀ la fi ń wọ̀rọ̀ ojú ọ̀tọ̀ọ̀tọ̀ bàbá tí ó rí oríṣiríṣi lórí lórí kí náà ṣe ń pè àgbà àwọn bloggers oríṣiríṣi wọn ti ń rí àwọn gan ti mọ tó yìí ó wà ń di kìíní bífìl nìyẹn o that's my own opinion o bàbá ń rẹ kẹni parí request ọ̀fẹ́ ṣe kán wá lọ bàbá ò ní bàbá ò ní kò ní dúró fún láyéláyé. ok ok ok. pro àti ẹ̀rọ àti i doubt it mo doubt it bàbá yẹn ò ní dúró fún mi ò rò pé ó máa dúró fún rárá rárá. okay. okay. okay ẹ ṣeun atọ atọ atọ nǹkan tí mo Ọlọ́run á sọ yín lọ́jọ́ yín bọ̀ ó múra ẹ bá wa ẹ bá ń tà wá àpò ẹran ti Mohbad o ẹ bá ń tà wá fún mi ká ẹ bá ẹran ti Mohbad o a nídìí èṣù nítorí kò sọ̀rọ̀ kò ní ti múra <laughs> bàbá lọ áàjì la máa ṣe jámúra la máa lọ jámúra máa lọ sòkò. ẹ á dọ̀dọ̀ èṣù náà ká bá fún tiẹ̀ náà bí o jẹ́ ju méjì lọ kó gbà síbẹ̀ <laughs> ẹ ṣe mọ̀ òkè ẹ wá ṣà ẹ má ṣà ní ẹ má ṣẹ ní ní jamura gangan. ká ṣàrọ̀ wọn gánà a ti yé mi a kò sí ní báàgì ẹ ṣe wà. mo understand mo understand ọ̀rọ̀ mọ́mi wa yìí eh, mm. ṣùgbọ́n ó kẹjọ pé bóra ẹ̀ ṣe dúró lórí pé wọ́n dálẹ̀ nítorí Wùmí. Mm, bẹ́ẹ̀ ni torí ẹ̀ ni. ṣé kàn fi gáàdì Wùmí ni àbí báwo ìyẹn gangan ló ń rú àwọn èèyàn lójú. bẹ́ẹ̀ ni ẹ lọ sàn ẹ kúrọ̀lẹ́ o ẹ máa kúrò lẹ́sà ikú ọjọ́ mẹ́ta. ẹ ṣeun sà. mo kí yín o mo kí ayé bọ̀bọ̀. mo kí yín sà ẹ ṣeun sà. ó tó ọjọ́ mẹ́ta sà èmi sí program yín o ṣùgbọ́n mo bísí láti lè máa pè ní. ok. ẹ jọ̀ọ́ ẹ má bínú even gbogbo program tẹ ṣe títí di àná gan sef mo sì mo sì gbọ́ hmm. even ẹni tẹ pè tẹ invite sórí program mo gbọ́ gbogbo ẹ̀ pátápátá bọ́tẹ́ kan jẹ́ kí n kí n dá sí ètò lẹ́nì. bẹ́ẹ̀ni. ṣé ń gbọ́ mi sà. bẹ́ẹ̀ni à ń gbọ́ yín dáadáa. ẹ wo ẹ má jà fi ọ̀pá pọ̀lọ̀pọ̀lọ̀ ká fi pa ejò ọjọ́ tí ọ̀rọ̀ justice for Mohbad tó tún ti tan ìmọ́lẹ̀ kún ìmọ́lẹ̀ òun ni ọjọ́ tí. Ti ẹ pé àwọn méjì tí wọ́n bá ń sọ̀rọ̀ live lórí program ní ọjọ́ yẹn níjẹta nìyẹn o. bẹ́ẹ̀ níjẹta ìjẹta ni. ẹ níjẹta nìyẹn àwọn ṣé ṣé bọ bọ́sì lẹ́fù wọn náà. bọ́sman. ẹ bọ́sman ṣé rí àwọn pípọ̀ yẹn padà tan ìmọ́lẹ̀ tó ju ìmọ́lẹ̀ lọ. ṣùgbọ́n gẹ́gẹ́ bí mo ṣe mọ̀ pé ẹ ti rìnrìn àjò lọ à ń jà fún justice for Mohbad lóòótọ́ ẹ baba Mohbad wọ́n kó bá wàhálà tẹ̀yìntì ẹ̀yin nìkan ṣo concept ẹ̀yin o ayébọ̀bọ̀ bj pass j tẹ̀ ń ṣe lórí program yìí wọ́n tún kó bá kọ́njọ kan tó rọ lọ́hùn kọ́n má bá anybody sọ ọ̀rọ̀ kankan wẹ́dà lórí fóònù wẹ́dà wá bá wọn nínú ilé kọ́n má bá anybody sọ ọ̀rọ̀ ẹ bá wa sọ fún wọn kí yẹn kọ́kọ́ jókòó bẹ́ẹ̀. ṣé eré èkejì òun ni program ẹlẹ́ẹ̀kejì tẹ́ ń ṣe lé nìyí mo ti sọ fún yín wípé tá a bá rójú ọ̀rọ̀ yìí bàbá Fálànà àti ìyá Fálànà àwọn náà dojú ẹjọ́ ìlú ṣé látọjọ́ tí mo ti wà lórí ilé alàyè ìfùgọ̀ ìgbà tí kòrónà tó jáde ní eh, tí tí tó affect wa ní Nàìjíríà ní twenty twenty mi ìbọn nǹkan tó ń pè ní corona inquest court mi ìbọn rí ní ìgbà tí Wùnmí lóòótọ́ àìtí lè sọ pé òun ló pa Mohbad bọ́ gbogbo ìwà tó kù pátápátá pẹ̀lú irọ́ tó ń pa ló ń tọ́ka sí pé òun gangan ló ṣe kú pa Mohbad. Hmm. ní bàbá Fálànà náà gbé iṣẹ́ fún Baba Fálànà padà gbé iṣẹ́ ẹ̀ fún ìyàwó wọn mo dẹ̀ ṣe ń sọ ọ̀rọ̀ kan kí bàbá Fálànà kan má ta níṣì méjì wọn iṣẹ́ ìwùnmí tí bàbá Fálànà ń ṣe àtìyá Fálànà ń ṣe ó máa kó bá bàbá Fálànà o ó máa ta àbùkù bá ìgbésí ayé wọn gbogbo iṣẹ́ ribiribi tán ti ṣe sílẹ̀ àbùkù bá wọn o tó bá jẹ́ wípé ọ̀rọ̀ tá a fẹ́ sọ lórí rédíò ló bá fẹ́ tètè help wọn ó bẹ́tà kan gbé iṣẹ́ jù sílẹ̀ mo ti sọ fún yín pé kọ́ má wulẹ̀ ìfùgàn tó bá di fẹ́ march tó ń sọ wípé wọ́n máa padà lọ sí corona inquest wọ́n gbé ẹjọ́ ẹ̀ kúrò ní corona inquest corona inquest kò lè jẹ́ ká rí èso rere nínú justice for Mohbad kò lè jẹ́ ká rí èso rere o ó dá mi lójú wípé àwa sì máa rí ìdájọ́ òdodo gbà lórí ikú Mohbad but kò ní jẹ́ nínú corona inquest court nínú kòròdú yẹn kódà gan mo ti sùn tí mo ti lálàá kan bẹ́ẹ̀ mo ṣe sọ fún gbà pé corona inquest kò lè so èso rere kan kí bàbá Fálànà kí wọ́n dẹ̀ ro gbogbo nǹkan tí wọ́n ń ṣe nítorí kíní ẹ ṣe máa tàbùkù bá wọn wọ́n ń ṣiṣẹ́ fún Wùmí tọkọtaya wọn wọ́n ń ṣiṣẹ́ fún Wùmí mo dẹ̀ ṣe sọ̀rọ̀ kan pé kí bàbá Fálànà kan rántí pé ọmọ wọn wà ní music industry nítorí ó ti dé bá Olúgbọ́n lẹ́nìí ó ti dé bá Olúgbọ́n o àrẹ̀sà ń kọ́ ní ọ̀la kó tó wá kan ọ̀rọ̀ gún ó lè là kí bàbá yẹn kàn fura kàn fura o àwọn tí ẹ invite lórí program níjẹta gbogbo ọ̀rọ̀ tí wọ́n sọ pátápátá mo rí i pé wọ́n rẹ́dì láti tan ìmọ́lẹ̀ dípò pé wọ́n sọ wípé kò ń ṣe fault Lagos State government dájúdájú bàbá Fálànà àti ìyá Fálànà àwọn náà ṣe okùnfà gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nídẹ̀yìn ikú Mohbad káwọn bàbá àtìyá yẹn kọ́n tètè yọwọ́ kọ́n tètè yọwọ́ kọ́n tó tánìṣì méje ara wọn nítorí <laughs> integrity wọn kò sí iye ìgbà tó máa fi wọ mi kò sí iye ìgbà tó máa fi wọ mi èmi ni mo sọ pé wọn ti kódà mo ṣe ń gbó láàrin ẹyin pẹ̀lú Timothy Adégòkè tó ń ṣe nínú Ọ̀ṣun state ńgbà yẹn iṣẹ́ láàrin kò jẹ́ tí pé ọdún kààbọ̀ síra wọ́n sì ṣe ọdún méjì tí bàbá ẹ̀ parí iṣẹ́ yẹn kí ló dé tí wọ́n ń fi sógi kíní tí wọ́n fi ń bàtì jẹ́ kéèsì yẹn tó bá ti di march wọn ò lè síìtì fún un nínú corona inquest anymore again because they totally sit down and open the court because of Wunmi case and then they want the case to favour Wunmi and it cannot happen hmm. ṣé bí èèyàn ẹlẹ́ran ara ní gbogbo wa kò dáná alájì ẹ kú palẹ̀ mọ́ ìrìnàjò tẹ fẹ́ rìn o. ẹ ṣeun mọ ẹ o sọ. ọkọ̀ ọ̀gá àgò tó bá ṣàmọ̀lọ́ yín lọ aṣàmọ̀lọ́ yín bọ̀ ní ayọ̀ àti àlàáfíà. àmín àmín àmín sà ẹ ṣeun sà. kò sí problem màá mọ kíní ẹ̀yin onígbàgbọ́ làwa àwa ti bẹ̀rẹ̀ Christmas àti ṣọdún lẹ́nì èyí tó dẹ̀ tó ń bọ̀ náà àbáwa láyé àtàlàáfíà ayé bọ̀ bọ̀ àmín ẹ ló sà. àti mo bóyá ká sẹ́ẹ̀dì ṣíkì ní orí lórí messenger orí bluetooth ni o bóyá sórí messenger ni ká sẹ́ẹ̀dì ẹ̀. E. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ ṣeun. ọ̀dà <laughs> ọ̀rọ̀ tèmi ò jù báyìí lọ́nà ẹ máa bẹ́ẹ̀tò lọ. Ah, ọ̀rọ̀ ni o wọ́n sọ̀rọ̀ ilẹ̀kùn ṣùgbọ́n ká má gbàgbé pé bó ṣe rí ní ojú tiwọn òun ni wọ́n ṣe. làwọn ṣe sọ yẹn. ni wọ́n ṣe sọ ojú tó fi rí tiwọn nìyẹn. hello. hello alhaji ẹ kú ètò. mr ibro láti Dubai bẹ́ẹ̀ ni alhaji. owó yín ti wà registered ní ilé tí. ọ̀rọ̀ tẹ̀sán ni mo fẹ́ dá sí lórí ọ̀rọ̀ bàbá Fálànà yẹn. ẹ ṣe bàbá. ṣe rí nǹkan tèmi rí bẹ́ẹ̀ ni pé àwọn Yorùbá ní agbẹ́jọ́ ẹnìkan àgbà òṣìkà ni. mo rò pé bóyá nígbà tí Wùmí lọ bá bàbá yẹn àbí tó lọ bá màmá yẹn màmá Fálànà bàbá Fálànà tó rọ ẹjọ́ tiẹ̀ fátáfátáfátáfátá bó ṣe fẹ́ rò ó ti yé ni bàbá ṣe wá

Wùmí lè parọ́ fún wọn ó lè má sọ òtítọ́ fún wọn ó ti yẹ yín ẹ ṣáàjẹ́ ká máa wò ó nǹkan tí mo kàn bílíìfù ní bàbá yẹn ni pé bàbá fẹ́ ẹ mọ nǹkan tó gbogbo tó lẹ̀ sọ sóò fà ń sí báyìí bàbá ti mọ ibi tí ọ̀rọ̀ fì sí mo bílíìfù yẹn dájú ká máa gùn wọn fọ́lú ẹ̀ wọ́n fọ́lú ẹ̀ wọn fọ́lú ẹ̀ náà corona inquest yẹn kó wulẹ̀ cancel ẹ̀ for now kó kálukú lọ pàdé court nítorí ti rò náà ti da ó kálukú ti mọ̀ ó kálukú lọ pàdé court hmm, ó ti yẹn nípa ọ̀nà ni bíìmù wọn mi ìfẹ́ ká máa bíìmù mo ti interview lórí program yẹn wa àwọn kan wà tó ṣókùn sí gbogbo wa tó pé èèyàn gan ti ń jẹ̀bi ó ti yẹ yín gbọ̀ngbà táwọn yẹn wá èèyàn tó mú òtítọ́ jẹ́ nǹkan tí ò bá yéèyàn dáadáa káṣá máa pín fifty fifty hmm. ó ti yẹn ká má ti máa put blame on anybody so ẹ má jẹ́ ká blame bàbá Fálànà lọ bẹ́ẹ̀ yẹn torí pé àmọ́ tó lè ṣẹlẹ̀ àmọ́ plan bàbá yẹn bọ̀ mo mọ̀ pé wọ́n follow corona inquest yẹn torí pé wọ́n organize ẹ̀ fún Wùmí wọ́n fẹ́ pín lọ fún kálukú àwọn tọ́rọ̀ kàn lọ́rọ̀ tọ́ nìkan tí Wùmí á sọ fún wọn Wùmí onírọ́ ni tó wọ́n fẹ́ kí wọ́n rojọ́ àwọn tó wọ́n kí wọ́n wá. ok ok. tó àwọn àwọn àfòyé gbé bọ́ọ̀rọ̀ yẹn ṣe ń lọ nǹkan tẹ̀mí bí wọ́n ṣe nìyẹn ó ti yẹ yín sà. ok ẹ lọ́wọ́ pẹ̀lú wa. àmín ẹ ṣe ẹ máa bẹ́ tó. ẹ ṣeun so ìyẹn náà ni ká bá dágbére lórí ètò ètò ìyẹn náà la fi máa dágbére lórí ètò so à ń padà bọ̀ ní abala kẹta à ń padà bọ̀ ní abala kẹta ẹ̀yin èèyàn wa ẹ má ti kúrò àti dá ìpè dúró báyìí so abala kẹta ó máa wáyé in the next thirty minutes ṣẹ́rí abala kẹta yẹn lórí ọ̀rọ̀ àwọn òṣèré tíátà ilẹ̀ yorùbá wa àwọn òṣèré tíátà yorùbá wa àti lórí ọ̀rọ̀ mohbad àti ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí Azeez Jalwade ọmọdé méjì tí ariwo fi gba orí íńtánẹ́ẹ̀tì àti ibi tó ti lọ́mọ́ ọ̀rọ̀ ti mohbad òun la máa gbé yẹ̀wò tó wá di ní abala kẹta à ń padà bọ̀ láàrin bí ọgbọ̀n ṣẹ́jú sísìn ṣùgbọ́n kó tó dìgbà náà òun ni àwọn orin kérésìmesì òun náà ni a ṣe máa fún yín náà torí pé àní pẹ́ padà wá kẹ́ máa tẹ́tí lẹ́kùn kẹ́ máa ti kúrò ń bẹ̀ tó ayé gbègbè ká máa lọlé. ẹ a kí o gbọ́ àwọn tó ń gbọ́ àtàwọn tó tẹ̀sí pé wọlé pé ẹ kú àdúrótì ẹ kú ìfẹ́ ẹ kú iṣẹ́ ọpọlọ tí ẹ ti gbé kalẹ̀. àjọ ń ṣe <laughs> tọ́ra wa àti wọn náà. ọjọ́ òní tí ọjọ́ òní tí àwa náà eré o eré kàmí tí ó dàbọ̀. Mm. tó ẹ ṣe kan ní gbogbo ẹ̀yin lólùfẹ́ wa á tún pàdé lágbàdo láìpẹ́ Quadri Hamzat olùkọ́ ẹ ṣé o. QHTV láyé bẹ́ẹ̀ máa gbọ́ QHTV láyé bẹ́ẹ̀ máa gbọ́. ilé iṣẹ́ kan bẹ tó lálùbáríkà o. QHTV láyé bẹ́ẹ̀ máa gbọ́ o. ẹgbẹ́ polu ọjà àyẹ̀wò sílẹ̀ iṣẹ́ wa. QHTV láyé bẹ́ẹ̀ máa gbọ́ o. ìròyìn lẹ́kùnrẹ́rẹ́ tí ọ̀lẹ́ jàmbá kan ní tiwa. QHTV láyé bẹ́ẹ̀ máa gbọ́ o. orin àgbọ̀ fèsì ni QHTV láyé fẹ́ máa gbọ́ o. gbogbo nǹkan tó lọ lágbàáyé ni wọ́n sọ fún wa o. QHTV láyé fẹ́ máa gbọ́ o. ìròyìn eré ìdárayá ó ń bẹ̀ lọ ó bẹ̀. QHTV láyé fẹ́ máa gbọ́ o. gbígbẹ́ ṣẹlẹ̀ wà lárugẹ la fi táwọn yọ jàre. QHTV láyé fẹ́ máa gbọ́ o. <laughs> HTV, Accra and beyond.